السلام عليكم ورحمة الله وبركاته wọ́n á sọ fún ọ̀ràn yàn lọ́wọ́ wọ́n pẹ̀lú májẹ̀mú bí bàtà kéèyàn tó ń wọ̀ láti bí ọdún kéèyàn lọ mú wa àbẹ́ni tó lóun kéèyàn ti wọ̀ fúnjọ́ mẹ́ta láìpọ̀ kéèyàn mú wa àbẹ́ni tó lóun lọ sí hajj ìmọ̀ ń bá parí sí hajj aṣọ eléyìí tó ṣe wípé o lò láti fi ṣe ẹ̀rọ̀n láti bẹ̀rẹ̀ hajj rẹ títí tó fi parí rẹ láìpọ̀ ó mú wá fún un nígbà tó bá gbé láti ṣe hajj subhanallah gbogbo eléyìí ń ṣàfihàn báwọn èèyàn ti ṣe burú tó báwọn èèyàn ti ṣe níbẹ̀rù Allah tó ti ṣe jẹ́ ìpè ayé òun náà lọ́mọ èèyàn wá wọn bí ọ̀kan nínú wọn léèrè. nínú àwọn tí ọ hùwà láàbì mo ṣe bí ẹlẹ́sàánú rẹ ẹlẹ́fẹ́ rẹ lẹ́kún ẹlẹ́fẹ́ ràn lọ́wọ́ wọ́n sọ pé ya ẹ bá fẹ́ ràn yàn lọ́wọ́ tó burú kéèyàn dá májẹ̀mú sí májẹ̀mú tòun òun ló ti kẹ́sì máa wọ nǹkan kó tó kún ọ̀ràn lọ́wọ́ ti wí májẹ̀mú yìí fún ó sì ti gbà lẹ́yìn ìgbà tó ń òun ló kù tí ó pè tiẹ̀ tí ọba wa pè tiẹ̀ ntọ́tọ́ lójú omi pé yọ padà kàn dín nínú yọ ẹnìkan kù fẹ́nìkan gba hawla wala quwwata illa torí ẹ wọn náà tó ní mọ wọn rẹ tó ní mọ wọn rẹ tọkọ láti ṣe bó ti máa tí wọn náà máa wá ọ̀fẹ́ lówó àbámà eléyìí tó ṣe pé ńgbà tó bá ti ọlọ́ọ̀tà àbámà ni wọ́n padà gbẹ̀yìn rẹ̀ oníkálukú ojókòó rẹ̀ jẹ́ oníkálukú ojókòó rẹ̀ jẹ́ ṣùgbọ́n ti wí fún ọtẹ́lẹ̀ náà kó tó gbowó wọ́n ti wí fún ọtẹ́lẹ̀ fún tó ràn fún tó ràn lọ sí hajj ọ̀wá dé tánìsì ọ̀gbowó tánìsì ọ̀wá ní káwọn èèyàn gbọ́ ọ lẹ̀ à bọ́ọ̀ ti gbọ́ ọ lẹ̀ ojú rẹ̀ kúkú kọ́ etí rẹ̀ òdì yìí tóbi di pé wọn náà ń gba mẹjẹmú fi mẹjẹmú wọn náà tún máa pa àwùjọ àwọn ológun òfò lọ́wọ́ yọ padà fi ọ̀rọ̀ rẹ yọ̀dà fi ọ̀padà fi ọsọ sẹ́ni aṣọ ìhàmù tó ń bẹ lára rẹ ẹnu ń gba lọ sí sẹ́hàjì ó kéré jù aṣọ ìhàmù ó lè fi ìtọ́jú ọ̀sẹ̀ méjì lára rẹ pàápàá jùlọ ẹni tó lọ sí sẹ́hàjì kìrọ́ọ̀nù àbẹ́ni tó lọ sí sẹ́hàjì ìfúrọ́ọ̀nù. إفراد قلنا أن يحج لكن قرار قلنا يتم أن يعني يحج عمرة فقط أو لا ما في بي إحرام أول الضالة قلت أو أعطى لوري إبا ولا دي مكت أسسوكي في حج في بيري بات تجوتا تسوكي سنو رمضان كاكو يداني حج إفراد أبي حج قرار لا تجوجون يوم الدين إحرام لك títí tó fi di ọjọ́ kẹwàá nínú oṣù Dhul-Hijjah oṣù méjì àtijọ́ mẹ́wàá oṣù méjì àtijọ́ mẹ́wàá ọwọ́ aláṣọ tó fi sára oṣù méjì àtijọ́ mẹ́wàá tòógùn tòógùn ara rẹ̀ ọ̀nà nìkọ́bọ̀ ọmú tó bá ti rí aṣọ kò ti rí tán wá torí rẹ̀ ten million rẹ̀ kọ̀ lọ lásán eléyìí tí wọ́n sàlẹ̀ lórí kò máa bó ṣe rí ìlọ́pọ̀ ìlọ́pọ̀ àìníye ten million rẹ̀ yún bọ́bá sàtìrí aṣọ ìkàràmù rẹ̀ two million tó fi ràn án lọ́wọ́ ọ̀lọ́ lásán tọ́ba ká ti mú bàtà tí ń wọ̀ ọdún mẹ́ta wá fún ọ ẹ sì máa kó bàtà aláwọ̀ àní fọ òdi rẹ̀ ká tún fọnú rẹ̀ ibi tẹ́tẹ̀ rẹ̀ ń kàn lọ́pẹ́ lò bákan náà ó ní àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ síngílẹ̀tì rẹ̀ ilé ìtọ́wọ̀ fúnjọ́ mẹ́ta tọ́ bọ́ọ̀lẹ̀ tọ́ fọ̀ tó bá yí pé ọbọ̀ọ̀lẹ̀ ọkọ̀ bọ́ọ̀lẹ̀ nítorí pọ́ọ́fẹ́ wẹ̀ ni àmọ́ òun ọ̀kọ́ nù torí ẹ̀ fóònù onílò ìwọ náà ti mà bẹ́ẹ̀ kó tó di kọ́ gba two million two million wá dọ́ràn àwọn ń sá sókè sódò àwọn ní káwọn èèyàn wá sanwó ọjà káwọn ọ̀rà tí wọ́n ti jẹ́ tó bá wọn sọ́kò tó lọ gbowó àdánù tó sì bá wọn sọ́kò tó lọ sí ájí ọ̀ràn olú ẹlẹ́dàá akọ́mọ fi sọ̀rọ̀ sọ̀wọ́ àwọn àwọn ẹni láabi náà yẹ wá bá wọn èèyàn lórúkọ pẹ́ fẹ́ràn wọn lọ́wọ́ àmọ́ ẹran ti pé tá a bá sáyé tán alùpùpù bẹ ọgá ni wọn ti sọ pé ẹ alùpùpù bá ń bẹ kọ máa bẹ alùpùpù bá ń bẹ kọ máa bẹ Ọlọ́run lọgbà ẹni tó sùn ọfẹ kan májèlú táwọn ti dánu pé ṣùgbọ́n àwọn ọmọ torí délé olúwa kọmọdé àti kọmọdé àti èrè kọmọdé àti ìrànlọ́wọ́ gbà olúwa ẹlẹ́dàá kọmọ sàánú wa ṣùgbọ́n àwọn ọmọ ọmọ أشهد أن لا إله إلا